الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين إمام المتقين نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد قال الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها المسلمون اعلموا أنه لا مجال للكسل في الإسلام واعلموا أيها السعداء أن أصحاب رسول الله صلى الله عليه وسلم كما كانوا قدوة لنا في أمور الدين كذلك كانوا قدوة حسنة لنا في أمور الدنيا فالسعيد هو من اتخذهم مثالا لنفسه وجعلهم نبرازا في سير حياته قال الله عز وجل والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري, من تجري تحتها الأنهار خالدين فيها أبداً ذلك الفوز العظيم وعبد الرحمن بن عوف رضي الله عنه أحد المبشرين بالجنة أحد العشرة المبشرين بالجنة قدوة حسنة قدوة حسنة ونبراز, ونبراز خير في الكذب والعمل وعدم الاتكال على الغير والجد في الكسب مع الحفاظ على الدين فالتاريخ فالتاريخ لا يزال يذكره رضي الله عنه فيما صنع ولذلك قال الإمام البخاري رحمه الله تعالى في الصحيح بإسناده قال لما قدم رسول الله صلى الله عليه وسلم وأصحابه إلى المدينة آخى رسول الله صلى الله عليه وسلم بين عبد الرحمن بن عوف وسعد بن الربيع رضي الله عنهما فقال سعد لعبد الرحمن إني أكثر الأنصار مالا فأقسم مالي نصفين ولي امرأتان فانظر أعجبهما إليك فسمها لي أطلقها فإذا انقضت عدتها فتزوج بها فقال عبد الرحمن رضي الله عنه مجيبا له بكل عفة وكرامة فقال بارك الله لك في أهلك ومالك أين سوقكم فدلوه على سوق بني قينقاع ثم تابع الغدوة ثم تابع الغدو ثم جاء يوما وبه أثر من سفرة فقال النبي صلى الله عليه وسلم له محيم قال تزوج وهكذا قال قابل هذا الكرم وهكذا قابل عبد الرحمن بن عوف هذا الكرم والجود بعفة وكرامة نفس وعلو همة رضي الله عنه أيها المسلمون أيها المسلمون أيتها المسلمات فلننظر إلى أحوال كثير من المسلمين اليوم فإنك تجدهم يتطلعون قبل العرض ويكفرون النعمة بعد الأخذ وإذا منعوا يغضبون فلنرد أنفسنا إلى حياة أسلافنا بارك الله لنا ولكم واجعلنا وإياكم من أهل التقوى واجعلنا وإياكم من المتمسكين بهدي رسوله الكريم محمد وآله وصحبه أجمعين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وبعد adápẹ́ fún ọlọ́wọ́ ọba alẹ́sí asọ́láàtì àti àtàlámù fún ànábíwa Muhammad sallallahu alaihi wasallam ìdíkàlọ́mọ̀ sí ọlọ́wọ́ ọba wa wọ́n tún pè wá bí wọ́n ti máa ń pè wá gbogbo ògbà pẹ̀lú pípé àpọ́nlé pípé ẹ̀yẹ pípé iyì èyí tí wọ́n bá fi pè wá yìí náà ni tẹ́yìn náà lẹ́fẹ́ ni ẹ̀yin tẹ́ wà lójú ọ̀nà ẹ̀yin tẹ́ jìnnà tí ojú ọ̀nà ṣèbán tí ẹ dìrọ̀ mọ́ ojú ọ̀nà arrahman mọ́pẹ́ yín ìtàkùlọ́ ẹ̀tún máa bẹ̀rù ọlọ́run sí o haqqa tuqat kẹ máa bẹ̀rù ẹ̀ lọ́sàn lóru wala tamutunna illa wa antum muslimun ẹ̀rí gbẹ̀yìn àti bẹ̀rù ọlọ́run ọba ìsìláàmù ọba ayégbá ọlẹ́ kò bá ayégbá òròjú alẹ́gbọ́n kò sí nínú sẹ̀ríà ìsìláàmù ní ẹ̀sìn ìsìláàmù alálẹ́gbọ́n àbọ́lẹ̀ kò lè ríbi tí ó sàtí lábẹ́ Al-Qur'anul Karim bákan náà kò sóòjì fún ẹ lábẹ́ súnà nàbẹ̀wà Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀yin olórí eré ènìyàn ìdẹ́kàlọ́ ọmọ pé àwọn sàhábà annabi àwọn sàhábé àwọn sàhábà annabi wa sallallahu alaihi wa sallam bí wọ́n ti ń jẹ́ àwòkọ́sí rere fún wa nínú ètò ẹ̀sìn bẹ́ẹ̀ náà ni wọ́n tún ń jẹ́ àwòkọ́ṣe rere fún wa nínú ètò ayé àbá ń béèrè pé fẹ́ràn àwọn sàábé ṣe àwọn sálàf kí ni wọ́n ti nínú ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ wa la mọ̀ láti ń ṣe ṣùgbọ́n jẹ́ láàbẹ̀rẹ̀ pé kí ni wọ́n ń ṣe nínú ayé náà báyìí tí ń mú tẹ̀sìn náà ká mú tayé náà báwo ni àwọn sálàf àwọn sàhábà nàbì radiyallahu anhu bí wọ́n ti ń jẹ́ àwòkọ́ṣe rere fún wa nínú ètò ẹ̀sìn lọ́mọ dájú bẹ́ẹ̀ náà ni wọ́n tún ń jẹ́ àwòkọ́ṣe rere fún wa nínú ètò ayé wa ẹni tó bá wádìí wọn tó ti béèrè ń pa wọn iṣẹ́ ìwó ló ń ṣe táwọn sálàbò sí owó owó ló ń ṣe táwọn náà ṣe dájú pé ọjà owó lọ ń tà táwọn náà tàrí àti tó bá ń ta haramu ń jẹ lókù mọ́ nǹkan rere owó ló ń ṣe táwọn òfin ṣe ṣáájú bá a ṣe ń wọ̀n wọn nípa ẹ̀sìn táwọn kọ́pì wọn yìí ẹ̀jẹ̀ ká kọ́pì wọn bí ètò ayé wọn náà lọ́mọ yìí jẹ́ àwọn sàhábà nábì radiyallahu anhu gẹ́gẹ́ bí a ti jẹ́ àwòkọ́ ti rí fún wa níbi ètò ẹ̀sìn bẹ́ẹ̀ náà ni wọ́n tún já òkọ́ sí rere fún wa níbi ètò ayé wa bákan náà ẹni tá a lè pè ń tó sórí rere jù láyé òun náà lẹ́ni tó mú méjèèjì lọ́dọ̀ wọn ẹni tó mẹ́sìn ó sórí rere ṣùgbọ́n ò sórí rere jù tìrípò máyé náà ẹni tó dẹ̀ máyé bí ọ̀mẹ́sìn eléwọ̀n ò jèrè rárá àwọn sọ̀hábà nẹ́bí rọ́lí aláhàn bí wọ́n ti ń já òkọ́ sí rere fún wa níbi ètò ayé níbi ètò ẹ̀sìn bẹ́ẹ̀ náà ni wọ́n máa já òkọ́ sí rere fún wa níbi ètò ayé wa ẹ̀ńtọ́ wá sórí eré jùláyé torí rẹ̀ pé tó mọ́tún àtòsí oríire lọ́wọ́ òun náà lè ń tọ́ba fi wọ́n ṣe àwòkọ́sí rẹ̀ lọ́nà méjèèjì ọlọ́run ọba ròyìn wọn náà lọ Qur'an pẹ̀lú àwọn ròyìn ńláńlá tó jẹ́ sí pé tọ́wọ́ bá ti fi wọ́n ṣe àwòkọ́sí rẹ̀ nínú ẹ̀sìn àti nínú ètò ayé rẹ̀ ibi tọ́wọ́ bàjẹ́ náà ní àlùjánnà tààrà torí pọ́lọ́wọ́n ọba mọ́ ọlọ́run ròyìn àwọn sàhábà lọ òní walladhina taba'uhum bi ihsan gbogbo ẹnikẹ́ni tó bá ti gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ wọn náà yálà nínú ètò ẹ̀sìn ní o àbí nínú ètò ayé nítorí pé wọn ò ní sábúrú láyé wọn ò ní ṣe rìbá tó bá gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ wọn nínú ètò ẹ̀sìn àti nínú ètò ayé rẹ lọ́wọ́ màpẹ́ radiyallahu anhum wa radu anhu ẹ̀yin yẹn náà lẹ́wọ̀ àlìjẹ́nà tààrà ọlọ́run bá ròyìn náà tàbá ń sọ̀rọ̀ báyẹn lọ́wọ́ yìí pé kí lápẹ́rẹ́ àpẹẹrẹ tá a fẹ́ fún wa nínú sámàǹtì ní onáà ní ibn Awf Abdurrahman ibn Awf sàbí àgbà olókìkí olókìkí láyé ó tún wá lókìkí láti fi àmọ̀ torí bí ọmọ àlùjánnà ní látàyè lọ́la náà sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam Abdurrahman ibn Awf lọ́wọ́ mọ̀ pé nínú àwọn mẹ́wàá àkọ́kọ́ tánàbí mẹ́ńsàn pé wọ́n wọ àlùjánnà nínú wọn lọ́wọ́ àwọn ẹ máa wo ti iṣẹ́ tọ́lọ́wọ́n ọba sanra ànábì bó ṣe pé pérépéré bí èèyàn bá sọ pé èèyàn mẹ́wàá kan wà lè jẹ́nà tí ò tí kú tó bá jẹ́ sípò ńlọ bá da wí ni yóò yí lọ́wọ́ ṣùgbọ́n náà lọ sọ fún pé àwọn eléyìí wọ́n parí ẹ̀ síbi tọ́da gbogbo àwọn mẹ́wàá wà ní kò sẹ́ńtì ọ̀parí ẹ̀ síbi tọ́da náà mẹ́wàá ó fi máa mọ̀ dá lójú pé ọlọ́run lọ́rùn ànábì láti máa bẹ lọ́wọ́ ọba pé ọlọ́run mọ́jẹ̀ káwọ̀ lápadà sí burú torí pé nìkan kan fáńsà àti fíkìtì àlìjánná tọ́jà nábì ọlọ́run kankan tó fún wa kò sí kọ̀sẹ̀ tó máa tó wọn parí ẹ̀ ara wọn kan tí wọ́n parí ẹ̀ sí ilé kúfùrù ilé ẹbọ tó dẹ̀ jẹ́ sí pé wọ́n sin lọ́run ju wa lọ ju báwa ti ń sin lọ́wọ́ ọba nígbà tí wọ́n ń bẹ nínú ẹ̀sìn Islam tí wọ́n sin lọ́run ju báwa ti ń sin lọ́wọ́ ọba lọ lákòókò yìí lọ wọ́n sin lọ́wọ́ ọba púpọ̀ ju àwa lọ ṣùgbọ́n wọ́n parí ayé wọn níbi tí ó dáa abdulrahman bin awo sàbí àgbà tó lókìkí láyé tánàbí tó sọ fún ayé pé olókìkí ni láti fìyà mà torí gbogbo ẹ bá ti wọ àlìjánná olókìkí ènìyàn ọlọ́run kò síwájú wọ àlìjánná. abdulrahman bin awo radiyallahu ta'ala anhu ìkan nínú àwọn mẹ́wàá tí wọ́n ní wọ́n wọ àlìjánná straight iná ni wọ́n wà. àwòkọ́ṣe rere ni wọ́n jẹ́ fún wa nínú ètò ẹ̀sìn torí bí ànábì ni wọ́n wọ àlìjánná wọ́n náà sì mọ̀ pé èèyàn ò lè wọ àlìjánná àti kó sẹ̀sìn bọ́lá òkúkọ́ sí rere ni tó wá máa wò wọ́n wọ́n wá sáyé bí wọ́n ti wá sáyé la fẹ́ sọ fún wa ẹlòmíì ọ̀rọ̀ rò pé tó bá ti sẹ̀sìn kò lè dáa fún ọ tá ń sọ bẹ́ẹ̀ fún láyé ànẹ́bí ní àwọn sọ̀hábà àwọn tó dáa fún wọn pọ̀ lọ rẹ̀ bá ànẹ́bí tó kó láyé tán àwọn sọ̀hábà tó tó dáa fún lẹ́yìn ẹ̀ wọ́n tó pọ̀ rẹ̀ rẹ̀ Abdurrahman bin Auf àpẹẹrẹ rere ni wọ́n jẹ́ fún wa yí pé ẹ̀sìn òdiwa lọ́wọ́ jíjẹ nǹkan láyé kódà ẹ̀sìn wà nínú sábàbí tó tún fẹ́ra yé rọrùn sí àwọn ayọ̀ Al-Kùránì tó jẹ́rìí sí pọ̀ ìgbẹ́ ẹnikẹ́ni tó bá sin lọ́run dáadáa tó dẹ̀ ṣe ìsìláàmù ẹ̀ dáadáa tó ṣe ìmáàmù ẹ̀ dáadáa ọlọ́ni yóò lò gbèdé ayé rọ̀ báwọn èèyàn bá ń kíbò sí ìwò ní kíbò sí ń tẹ̀ torí pé nǹkan wọ́n àpẹẹrẹ rere fún wa níbi nígbàtí ànábì wa sallallahu alayhi wa sallam tí wọ́n dé ìlú Madina Imam Bukhari wọ́n pàtàkì fún wa nínú sahih wọ́n nígbàtí ànábì wa wọ ìlú Madina àtàwọn sábẹ́ rẹ̀ àlejò dé kò níṣẹ́ kò lọ́nà kò lóko tí ó lọ báwo làwọn ogun lọ́gbìn èèyàn tánàbí kó wọ Madina yìí láti Mákà yìí báwo wọ́n ti táyé ànábì wá so wọn papọ̀ mọ́ra wọn áhà ànábì so ara maka tí wọ́n kó wa ó so wọn mọ́ ara mẹ́dínà ìwọ àti lágbájá ẹ̀jẹ̀ máa jẹ ẹ̀jẹ̀ máa lọ ìwọ àti tàmàdò ẹ̀jẹ̀ máa lọ ìwọ àti tàmàdò ẹ̀jẹ̀ máa lọ ìwọ àti làkàtẹ́gbẹ̀ ẹ̀jẹ̀ máa ṣe ànábì so wọn papọ̀ sallallahu alayhi wa sallam ẹ̀rí làkáì tí ìmọ́lẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba wà níbẹ̀ àwọn ìjọba yìí ọyọ wọn sàǹfà lára nǹkan rẹ̀ bí kìí ṣe bẹ̀rẹ̀ lọ bí àjálù kan bá bá ìlú kan nígbà tí wọn ti ẹ̀ nílì tí orúkọ gbogbo wa ẹ̀rí ànábì mọ́ kọ gbogbo àwọn tó kó bọ́ láti <laughs> láti mọ́kà tí ò lè sí kọ̀ǹpútà tí ò sí nǹkan kan tí ó fi mọ́kà ọmọ orúkọ gbogbo wọn sì mọ nọ́mbà wọn wọ́n sì mọ iye ẹni tí ń bẹ nílùú kíni nílùú màdínà tí wọ́n kó wa lódùn lásán la àwọn ah, ọmọ iye wa o wọn ò mọ wa atambele fún sí nǹkan fún wa ẹ kíjọba yóò sàǹfààní lára àwọn nǹkan yìí àkàn sẹ́ńsọ̀ ni àmọ́ ń tá jẹ lára sẹ́ńsọ̀ à ń káàyàn tá àmọ́ kí la fẹ́ mọ lórí kíkàyàn tìlú kan bá ń gbóná ó yẹ ká kó wọn kó ń bẹ̀ lọ tìlú kan tó dáa ká sì mọ iye àwọn tá a kó kúrò àti iye àwọn tá a fẹ́ lọ kó wọn bá mọ nílẹ̀ wọn bẹ̀ yà àmọ́ fake gbogbo nǹkan tẹ́ ń kà jáde bí iye báyìí torí politics tẹ́ ń fẹ́ sí ẹni aráàlú dùn wọ́n lè one million ni ta ni ó dùn wọ́n lè rẹ̀ ànábì kó wọn Madina ọ so àwọn Maka ọ so wọn mọ́ ara Madina lẹ́yọ lẹ́yọ lẹ́yọ lẹ́yọ ẹnìkan àtẹnìkan ẹnìkan àtẹnìkan ẹnìkan àtẹnìkan sẹ́wọ̀n pé sẹ́ ńlá nìyẹn ànábì náà ló sì ṣe gbogbo wàhálà sallallahu alaihi nígbà tó lọ́wọ́ wá sí bí a ń lọ ni pé Abdulrahman bin ìfi ìsìláàmù ọ̀fà ìbọ́lẹ̀ àwọn sálàfù sì ní àwòkọ́sí rere fún wa tó bá lọ ṣe súnà tó ń pa káàkiri wọ́n lọ tẹ̀lé àwọn sálàfù rẹ̀ ṣiṣẹ́ iṣẹ́ òjìwà lọ́wọ́ tọ́lọ́wọ́n ọba kódà ẹ̀sìn ìsìláàmù ọ̀fà yìí tẹ́lẹ̀ fún wọn pè àkúsí masalasi wọn pè àjókòó pàṣẹ masalasi ní ìbájú pọ̀ masalasi sẹ̀rí àtúnika lè bọ́ tàbí wá sẹ́lọ̀ nínú sẹ̀rí àwọn sálàfù yánú ti báyìí wọn lámà kan tí wọn lọ bí tí wọn tá jókòó wọn láà ń fi láìláìláìláwọ akúbọ wọn yọ pàpà sí wọn ni wọn lé wọn bọ tàbí ẹsì tẹ àwọn sàbí kan náà wọ́n ṣe bá fáwọn kan islam ìṣẹ̀sìn ọ̀lẹ́ ìyẹn mo lọ fóun sí islam kan wá pé wọn ò sí nǹkan kí ló dé òṣìṣẹ́ ó ṣiṣẹ́ ni iṣẹ́ rẹ̀ yìí gan tó bá kún lánìyàn ń bẹ́ òun sin lọ́wọ́ ọba ni kápẹ́ńtà tó mú hámà lọ́wọ́ ti ń gbá kí ní báyìí tó bá lánìyàn rere pẹ̀lú ẹ̀ bí ti ń gbá ni wọ́n ti ń kọ́ ládàá lẹ̀ fún mi tó bá lánìyàn rere mi ò fẹ́ jalè mi ò dráìvà tó gbé bọ́ọ̀sì ẹ̀ mini bọ́ọ̀sì àbí kóró pété ń pè ní àbọ́kadà ó fi ń gbèrò káàkiri tọba lánìyàn rere iṣẹ́ ẹ̀sìn náà ló ń ṣe ọkàn ju ayé ní gbangba ẹ̀ bí Islam ṣe dá sí Abdurrahman bin Awf radiyallahu ta'ala anhu nígbà bí ń pín wọn bí ọpọlọ tààtì ẹ̀ lóńtì tí ó kọ́kọ́ rẹ̀ wọ́pọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹni tó jọ kálukú ni wọ́n pín ti kálukú lẹ́yìn ìgbà wọ́n sọ́dí gbogbo àwọn èèyàn tó wà ní Mẹ́kà tí wọ́n kó wa wọ́n dẹ̀ sọ́dí gbogbo ẹni tó wà mẹ́jọ náà kan tó máa pín fún wọn ò lè pín àgbẹ̀ mọ́ pòfẹ́sọ̀ tẹ bá pín àgbẹ̀ mọ́ pòfẹ́sọ̀ àgbẹ̀ yóò dẹrú fún kíni fún pòfẹ́sọ̀ yẹn wọn ò sí bá lẹ́fù kálukú ni wọ́n wò olówó àtolówó tálíkà àti tálíkà àgbẹ̀ àti àgbẹ̀ oníṣòwò àti oníṣòwò ẹ̀rí pé yọ́ máa ṣàrà bánà ló ti ṣe ní iṣẹ́ ni wọ́n ṣe sallallahu alaihi wa tí wọ́n wà pín ti bin Auf ẹni tí jẹ́ Sa'ad Rabi'a Sa'ad nínú àwọn olówó ayé Madina Sa'ad abdulrahman bin Auf tó bá Ànábì láti Maka olówó ayé Maka wọ́n wá pín olówó àti kíni àti olówó papọ̀ torí pé tí wọ́n bá pín ẹni tó wá láti mọ́kà tọ́jú olówó tí wọ́n bá pín mọ́tálíkà kò ní mú yóò dúró ṣùgbọ́n kò ní gbígbé tí ayé ọ̀rọ̀ mi ló fi jẹ́ sí pé inú sẹ̀ríà Islam a máa gbé èèyàn sáàyè ìtọ́lọ́n bá bá tó kálukú mọ́ làá má tò sí a ní pé dédé ni dédé káàrin bọ́lọ́n ti kọ́ kálukú á tò wọ́n síbẹ̀ bẹ́ẹ̀ni kan ẹni ẹ̀dínláàrí pẹ̀sàn bá wọlé agbèsà yìí tó yẹ kọ́ mìíràn ńlá kan tó bá wọlé agbèsà yìí rẹ̀ dédé gan ni kò gbẹ́ ní ńlá sáàyè ńlá dédé sì ni kò gbẹ́ ní kékeré sáàyè kíni sáàyè tó kéré dédé sẹ̀rí àná ìjẹ́kùn dédé nù sẹ̀rí àná kì í ṣe pé bóyá àánú àyàfi làwọn fẹ́ kírun ló àwọn mọ́sálásí ní ìsìnkú yẹn bá dé káyìn ẹ̀yìn náà ló ṣe kíni ló ti tó tẹ̀sìn ní ìtọ́ ayé à ń sáyé jẹ́ǹtì ní ànábì tó abdulrahman bin awf wọ́n tó mọ́ saad tó saad ara madina ọwọ́ afẹ́ kira rẹ̀ fún abdulrahman bin awf tó ọba mọ́ mi mọ́ fẹ́ kira mẹ́fẹ́ lé òní ní akitaro lè ansọ́rí màlá saad ń sọ fún abdulrahman bin awf pé jókòó èmi tí a fẹ́ ọmọ yìí èmi ni mo lówó jù ní gbogbo àwọn àrùn ansọ́rù nílùú madina yìí àtòlówó náà máa a máa sọ jáde tí kì bá ṣe fáà yóò sì mọ rẹ̀ bàbá túlù kọ̀ọ̀kan náà bùkálùkù náà mọ̀ pé ah, ah, ah, ọlọ́run kẹwàá sáàdùn sọ fún àbúrò fún àwọn pípé mo lówó jù ní gbogbo náà ń sọ nílùú Madina yìí ń bọ̀rọ̀ wá rí báyìí fa akọ́tí mọ̀ máa ní nisfain olówó sì ni wọ́n náà láti máka tó ti ń bọ̀ wá jẹun pín owó mi sí méjì jẹ́ndà sí méjì ìwọ mú àf kí mi náà mú àf káwa máa ṣe bísíǹsì lọ subhanallah ẹni tí ọmọ rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bí ṣe ṣe tiẹ̀ káàkiri gbogbo àwọn sàhábà yìí tó wọ́n sọ bá ń tán wọn ò tún dákẹ́ mẹ́ ó tún kò ẹ ń bá bẹ́ẹ̀ tí wá láti má kò ní ìyàwó oníṣòwò ń bọ̀ wá rí báyìí tún lọ gbọ́ wàlíyà mọ̀rọ̀ àjáàn ìyàwó méjì mo ní sáàdù sọ́lámù ìyàwó méjì ni mo ní fanzur àjábàhúmá ilẹ̀ lọ́wọ́ ìtọ́bá wù méjèèjì kìí sọ̀rọ̀ àlọ́kẹ́lẹ̀ <laughs> ọ ń bá ara wípé yàrá sáàdù ń sọ fún Abdurrahman bin Awf fífi mo ní àwọn méjì lọ́wọ́ ìtọ́jú àjò náà wọn kó o sì sọ lóko ẹ̀ fún mi tó bá sọ fún mi tábàá máa kọ̀ ọ́ sílẹ̀ ẹni tí ń sọ báyìí sọ̀rọ̀ kó ti báyàwó ẹ̀ náà nẹ́gbẹ́sẹ̀ tìǹú lé pé ẹnìkan nù yọ́ máa bá Abdurrahman bin Awf lọ́wọ́ tó bá mú ọ ẹni tó bá mú nu yín ni o wí tọ́ba opó kíkọrẹ ẹni sílẹ̀ tó bá parí ẹ̀ kọ́ fẹ́ ẹ má sọ bẹ́ẹ̀ fáwọn akíláàsì àgbẹ̀ ó ayá ń bú ní ọwọ́ àráwò mo làwọn ìyàwó wọn àjáwò wọn kí ni àbọ̀ àmọ́rùn wa sọ ọ̀rọ̀ ìyàbọ̀ à ń kẹ́kọ̀ọ́ lára ẹni a máa kọ́ lára ẹni alákọ̀ọ́kọ́ à ń mọ̀ mọ̀ bẹ́ẹ̀ náà ni a tún kẹ́kọ̀ọ́ lára ẹni tó jálejò náà bóòlù sí tá a bá jálejò ń bì wa ní ghana sí ń tì sí àná ní <laughs> ká máa gbà mọ́lọ́n kẹ yorùbá mẹ́rin yorùbá lójú ti ń bẹ̀ wọn ẹ bá ń pè nǹkan fún wọn ọ̀hà ebi ṣe ń pa ẹ̀sẹ̀ àṣẹ̀yà ẹ̀sẹ̀ mo yóò nígbà tí wọ́n bá wá lemọ́ lemọ́ tí wọ́n dà ń tẹnumọ́ tẹnumọ́ ọmọ kò ń sì ń kẹ́rin ọ̀fẹ́ kọ́ jẹ́ ni táwa náà máa gara wa náà díẹ̀ díẹ̀ oúnjẹ táà fẹ́ fún yẹn pé wá jẹun o tọ́ba sì yà sọ́dọ̀ rẹ tọ́ba yà bẹ̀ tọ́ba jẹ́ tán ọ̀sọ̀ tó lórí burúkú ò lè ọ̀kànjúà tí àwa náà wí láti inú ọ̀pọ̀lọpọ̀ wa náà wí láti inú wa Abdurrahman bin Awf ọwà dalóhùn pé àà barakallahu laka fi ahlika wa malik mọ́ bẹ lọ́wọ́ ọba kọ́ bá ń fi àlùbáríkà sí owó rẹ̀ kó tún fi àlùbáríkà sí ìyàwó rẹ̀ ní tí mo 0 kí n lè bá àmọ́ iyì ntí mo bá rí pẹ́ ìyàwó rẹ̀ fọwọ́ mu ọlọ́run bá yọ̀bọ̀ fàlùbáríkà jù mi ò gbà mi ò sì gba owó wọ́n bá júwe ọjà fún Abdulrahman bin Auf táwọn sì mọjà lọ ní wọn kò sì di wọn lọ́wọ́ ilé ẹ̀kọ́ lọ́dọ̀ anábà Muhammad sallallahu alayhi wa sallam lọ́ba kan ní ti ọjà Qaynuqa ọjà kan mi dágbé ní Qaynuqa ọjà bí lọ́lọ́ ni pé òun náà ọjà tó fìtì òun ọjà pọ̀ bó náà bá ìlú kan kí gbogbo ọjà náà lọ́wọ́ máa ná gbogbo ajá nájà káàkiri ni ọkàn rìn kiri lásán tó bá ti lọ bí méjì tó bí ọjà ọ̀tà láwọn akẹ́rọ ìkan ọjà rẹ ti ń tà àwọn ẹni yìí káàkiri ni máa lè tọ́da wà ní ṣe ọ̀nà sínú tábà àlùgùdù láàárọ̀ láàárọ̀ ni máa ń lọ torí pé ẹni tí bá ń ta nǹkan tí bá ń ṣiṣẹ́ ọwọ́ àbẹ̀ni tí ń ṣiṣẹ́ láyé dáwà yìí àsọ̀nbá àárọ̀ àkùgbọ́dọ̀ fi ṣeré oníṣẹ́ ìjọba ni ọ́ ni ó oníṣẹ́ ọwọ́ ni ó oníṣòwò ni ó ni ó má fà àárọ̀ ṣeré ànábì àlẹ́ ìṣọ́lá tó wọ̀n sẹ́nà ó ní àlùbáríkà pọ̀ láàárọ̀ ọjọ́ mi àlùbáríkà ọ̀pọ̀ ní àárọ̀ àwọn ìṣẹ́ àárọ̀ ọlá àlùbáríkà púpọ̀ ìṣẹ́ ọ̀sán àti ìṣẹ́ alẹ́ lọ ànábì lọ sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam bí Abdurrahman bin Awf títí ń lọ níta ń lọ ọjà ń lọ ọta ń lọ ra kò sì dílé ẹ̀kọ́ lọ́wọ́ ó ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam mo díjọ́ kan àti bá rí lọ́fíńdà tí wọ́n lára rẹ̀ lọ́fíńdà sànjà tàfíkà ha ah, Abdurrahman bin Awf súnmọ́ àyìn máyà òun ìpọ̀ kéde tí lọ́fíńdà ti ń já tó báyìí tó ní ìpọ̀ ntọ́ba tó fi rí lọ́fẹ́yà tí ń dùn tó bá ní pé mo fẹ́ mo ti máa rì ní o mo ti ṣèyàwó ẹni pé tó bá fẹ́ yàwó ọyẹ kọ́ máa rùn dáadáa òórùn ọkọ ìyàwó gbọ́dọ̀ yàtọ̀ sí ẹni tí ò ti kíni tí ò níyàwó tó bá fẹ́ yàwó rere torí pé ìyàwó náà wọ́n máa rán létí kí ẹ̀sìn lọ́fíńdà ìtara obìnrin máa ní lọ́fíńdà ń lé ṣùgbọ́n kò ní ìlò jáde tọkọ ẹ̀ bá fẹ́ jáde yóò ti kíni yóò fi sí lára ara ń tọ́ hàn lára Abdurrahman bin Auf náà ni radiyallahu eléyìí ni abdulrahman bin auf radiyallahu ta'ala bí wọ́n ti sáyé wọ́n ń ṣiṣẹ́ wọn ò gbára lé ní ìjẹ́ káwọn náà ṣiṣẹ́ ìjẹ́ ká gbìyànjú káwọn máa retí gbé lágbájá ní òfin mi lágbájá ní òfin mi lágbájá ní òfin mi lágbájá ní òfin mi iṣẹ́ ni kò sí kò ní ráì láti pé ẹ̀tọ́ mi ní nǹkan yìí nǹkan yẹ fún èèyàn ni wọ́n máa bọ́ ẹ fún mi ẹ fún mi agbe sàárà ẹ̀ràn lọ́wọ́ ẹ̀sìn ní gbogbo ìgbà mo fẹ́ jẹun oúnjẹ mi ti tán kò sí ń tájẹ láàárọ̀ kò sí ń jáde lọ́sàn sí àlàáfíà sí mi lára rẹ nítorí pé kò sí ń tájẹ láàárọ̀ kò sí ń tájẹ lọ́sàn kò sí ń tájẹ lálẹ́ á nǹkan bẹ́ẹ̀ ń ta nǹkan bẹ́ẹ̀ iṣẹ́ wà tó o bá lálàáfíà láti ṣe eléyìí ni àwọn sálàfo wa ìdẹ́káwó kọ̀ǹpútà wa mùsùlùmí lọ́jọ́ òní ọ̀pọ̀lọpọ̀ wa là ń karùn owó nǹkan ní nǹkan kó tó fún wa ẹni yóò karùn owó dúkìá oní àwa nísìn lọ́pọ̀lọpọ̀ àwa mùsùlùmí láyé òde òní a máa wo ni pé kí ló ní àfẹ́ fún a ó ní nǹkan báyìí lọ́ba tàbí kọ́ náà lọ́ba kànlẹ̀kùn láàárọ̀ kátó nílé iwájú ilé onílé wọ́n lọ síbi kan ní ìbàdàn mọ́fẹ́ orúkọ gbogbo bàbá yẹn láti rí olówó ńlá kan ní ó ti kúrò láyé subhanallah ẹ̀ka tí mo débẹ̀ rí nù ó sì níbi alálejò ó gbà wà alálejò bá a ti dé yànà ó tó bí bí yànà ó tó fẹ́ tó kìlómítà kan àbí half kìlómítà five hundred meters sílé rẹ̀ àwọn alágbètò báyìí wọ́n ti tó báyìí bí ba bá ti jáde báyìí bóyá wọn fẹ́ tí fífi náà ní ọ̀hà fún wọn wọ́n sì dúkù mẹ́ta táàrọ̀ ẹ̀kùn tí ilé máa lọ sọ́jà kan ti ń sàárù gan ó ti pa bíi five hundred naira. àwọn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí láyé ojú òní à ń ga owó dúkìá dúkìá ni pé kó fún mi kó fún mi kó fún mi ká lọ́ra wa lọ́wọ́ gbà ká gba tẹni tẹni ẹlẹ́ni là ń wá káàkiri bẹ́ẹ̀ ni bí wọ́n bá tún wá fún wọn tán láyé ojú òní bẹ́ẹ̀ má jẹ̀ tún wá fún wa tẹ́nìkan bá tún bọ́n wa ní nǹkan a tún máa ń saláì mọ́ orí padà ni ìṣèbò ti yá rìn ẹni tí wọ́n fún ní nǹkan ìjọ kìíní àná títí Abdulrahman bin Auf kọ̀gbá ó tún dúpẹ́ fẹ́ tó fún ni báwo wá ní jẹ́mbá fáwọn tá a gbà tán tá a tún wá ń bó ń tìpé kí ẹni tẹ́ni dọ́wà ẹ̀kọ́ fún mi nìyí ẹlòmíì bá fọ ní owó kan yóò gbà àtẹ́ni ah, dọ́wà ilé iye ìṣòwò òun o sóò ṣiṣẹ́ rẹ̀ ẹ bá fọ ní nǹkan kan ẹgbẹ́ ilé ìkéré sí ọ níbo ló ti kéré sí ọ wọ́n fọ ní nǹkan ọ̀tún béèrè bí kan kéré sí ọ eléyìí àtàtì ò dání tó yí padà ní ẹ̀bá fún wa ní nǹkan ká dúpẹ́ ní ká má fa ìmoore àdé ẹni tó sọ̀rọ̀ fún wa bákan náà tá a bá ti ẹ̀wà àjàjà àgàgà tá a bá béèrè nǹkan kan lọ́dọ̀ ẹnìkan tí ọba fún wa òun ti dáná yẹ̀kùtọ̀ bùn àbà máa bínú àmà sọ̀rọ̀ ẹ̀ láìda káàkiri lórí burúkú rẹ̀ ahun ni èèfún yẹn nìkan ahun ni nìkan ó sì tó ní ọlá burúkú tó ní àmà bínú ni sáà ju àwọn tó ti wájú wa ẹ jẹ́ ká padà sóko àwọn sálàfù oko wọn nínú ẹ̀sìn ká lọ máa rú oko wọn nínú ayé ká padà síbẹ̀ àmọ́ mú tó bẹ̀ káyé tó wánà olè bá dáa kálùkì àmọ́ wa kó sì lè bá sùn wà á fi rò dá àwa